lóṣù إله إلا الله اتقوا الله تبارك وتعالى واذكروه في كل حال ولا تنفروا يذكركم سبحانه وصدق الله سبحانه اللهم تعالى الذكر في القرآن lẹ́yìn bàbá mi ti tọ́jú tó ní ìwà ìlú náà. èyí tó ti kọ́ ka àwọn aláàbí ó sì ní àwọn àtúntò ìbára sí báyìí. ọba tẹ̀lé sọ kí pípa tẹ̀ bá parí ìjọsìn aláàbí yìí. fásitì lọ ẹsẹ̀ rẹ̀ tẹ̀ lọ. فذكركم آباءكم جسد بما نشأ عليكم جعفرين أو أشد نفرا فإنما الدين على الجنة أيها المسلمون عباد الله فيوم الله ليس يدعو الله سبحانه قد لا يعرف ذكره ينزل قد جعل الله عام من جهة أقام معاذ بن جبل رضي الله تعالى عنه والمنبي صلى الله عليه وسلم يتسبب الله من ذكر الانتهاء أن تكون قلوب ولسانها رجل من ذكر الله عز وجل أمر بالسلامة بما أنزل الله تعالى من مراتب فضلك adébí sọlọ lọ àwọn ọmọlá wọn ní ẹgbẹ́ kí n fún yín o èyí tó tó lè tó tó bẹ̀rẹ̀ tó ti mọ lọ́dọ̀ ẹni tó ní kápá nípa ẹni tẹ ọlọ tó ní wọn ṣe ẹsùn ní kò fún yín ó mú wọn lórí tó kẹ ẹsẹ̀ fà lọ àti tó bì lọ ó tún lórí fún yín tó kẹ pàdé ọ̀tá yín lọ kẹ kí rẹ̀. àbí káwọn náà ń fi yín lọ́rùn wọ́n á ní ìlú ìjọ sàlàyé ìdáná ìwà òjijì ọlọ́run ní ti tó wà ìrántí ọlọ́run. nínú bá ti rẹ́ fún tètè àpá ìjọba ọlọ́lá ọ̀rọ̀ ni ọlọ́run sọ̀rọ̀ àyè wọ́n ti ti tẹ̀lé ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run àti lọ́jà ti tó àṣẹ ọ̀rọ̀ wọ́n ní ẹni yẹn ẹ máa ń jẹ ẹ máa ń bá lọ nínú àwọn àgbà àwọn tí mi ò dá ọ wọ́n mọ ìyá òye kẹta kí ni àbàtà òye kẹta tó ń bẹ̀rẹ̀ ọ̀dà àlẹ́ tó dé òun náà ti àyè tí wọ́n ń tẹ̀ ẹ̀ yá ìdájọ́ lọ táwọn ọmọ wáyé tí wọ́n ń tẹ̀ ẹ̀ ọ̀tún náà ni wíyé tọ́lá ti ní ọ̀lẹ́ ní ìlú sáríà níbi táwọn oníṣòwò ti máa ń gbé jọ sí. tí wọ́n máa wẹ́ ọ láyé lára ìlànà tó wọ́n wù yẹn kàn súnmọ́ rẹ̀ àdékèrò lọ́dọ̀ àwọn ọmọ ìsọ̀ rẹ̀ ìtumọ̀ ìdáhùn ìbáná láti ìdẹ́fẹ́ tó lọ ṣùgbọ́n kẹ́lí ojú rẹ̀ lọ. sọ́dọ̀ àdékèrò náà àpáwọ̀ àpá òdòdó nínú àwọn abẹ́rẹ́ ìgbésí jíjẹ ọ̀jáde ìgbésí ọlọ́run ẹni náà ti tu àyíkálẹ̀ ilẹ̀ àwọn ibi tí wọ́n ti máa kọ́ ọ̀nà ìṣẹ̀ lọ́nà èèwọ̀ ni àyè rẹ̀ ni. àdéhùn sọ̀rọ̀ ọmọ wọ́n ti fi máa ń bẹ̀ ní àgbàdo àlùjẹ́nà àwọn àti òṣìṣẹ́ kí ní àgbàdo àlùjẹ́nà wọ́n ń bẹ̀rẹ̀ ìjà lóṣèlú ìjọ wọn kọ́ lọ́wọ́ àtúnlọ́wọ́ ní ẹ̀dá ẹ̀lọ́ nírọ̀lẹ́ ẹ̀lọ́ àlùjẹ́ tí kí ó yẹ ẹ̀lọ́ àlọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ gbogbo ẹbí yìí tó bá ti bẹ̀rẹ̀ sí mọ́mọ́ ipò kó mi náà mú ipò nínú àwọn alága tó lè kí apá wà tó lè fún ọ̀rọ̀lì ọ̀rọ̀lì lọ́wọ́ sára wọn láti ti ń lọ́wọ́ àtúnlá ọ̀rọ̀ ìṣe wọn bá dé àmì ní ìwà àti àlàyé àlẹ́ ìṣọlá ọ̀sẹ̀lá وعلى نبينا لولا تلقى من خلاله لا تبقى على الحدود لا تقول لطيف ابن صلى الله عليه وسلم قلت فعن النبي عليه الصلاه والسلام على نبينا ọwọ́ nínú rẹ̀ Muhammed bá ń tí àwọn ọ̀dọ́ rẹ̀ bá ń sára lọ sùn kọ́mọ fún nílò níbi àbùsẹ́nù ìfẹ́ rẹ̀ mọ́ omi rẹ̀ fún àti ilẹ̀ gbàǹgbà sáré. ìdílé ọ̀rá ń lọ sí oríṣiríṣi ilẹ̀ gbàǹgbà sáré ọmọ ìfà àgbà والحمد لله ولا إله إلا الله والله أكبر. إن ربك كل شيء قول أبو الحليم بن سعيد بن جبير رضي الله تعالى عنه قل صحابي الجامع لم يقول تعويلا بمثلاته طبعا في قلة المثل هو ينجر واجبه هل يمكن في ذلك المثلات نذكر الله أنت رجاء ألا تجد والضرب يقول ثم يقول ما نرجع الله تعالى ظلمه يعني كتاب أخرى الحلال والحرام àrùn tó tẹ̀lé wọn náà. báyìí ó ti di àwọn ọ̀gbọ́n lábíkọ́ lábíkọ́ yóò fi ọmọ ọmọ mi lòpọ̀ kí ẹ̀ka ọmọ mi lọ́wọ́ mi àlẹ́ni mi ó pa àgbọ̀yà àwọn ìdájọ́ lè lóye kọ́rọ̀ lọ́padà. tó ló máa ń mọ̀ ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ìtàlẹ̀ àrùn a máa fi kí àwọn ọmọ ìtàlẹ̀ àrùn á ti tẹ̀lé tí ó fẹ́ lọ́wọ́ tani. rẹ̀ wá sí ti ẹlẹ́dàá wa wọ́n ti tọ́ wọ́n ti máa tẹ̀sí lọ. Ẹ̀rí apá àwọn àmì ẹ̀sìn àbí ní àwọn tó lọ́wọ́ tẹ̀lé àmì. Ọwọ́ àti ìlú kí ló dáa nínú ìlú wọn níbẹ̀. Àdúró àti ìrìnàjò ọ̀rọ̀. Apá àwọn àmì ẹ̀sìn náà lọ máa àdìsàkó. Ẹ̀kọ́ náà ń kura. Ṣé o bá dáa nínú ìlú ní wọn ni àpá? Òṣèlú tó ń ká ìlú òkú ní ìdílé àkójọ lórí ìrìnàjò ọ̀rọ̀. Ẹ̀rí apá àwọn àmì ẹ̀sìn العام السبعة رضي الله تعالى عنه قد عباده كيف يمكن ذلك القرآن يكون كالسيد الذي الله يقول قد تجد منتصمع نبي حديث من طلبات الخير صلى الله عليه وسلم ثم ما حديث من طلبات النبي صلى الله عليه وسلم ويقول إلى النبي صلى الله عليه وسلم لا تجد الله تعالى في الإمام kí ló dá ẹni lóko ولا جنب نذكر الله أنت لك الله ولتنظر على بواجه ممكن لك ولو القرآن سنو كتاب الدنيا ولله ولتنظر في كتاب الدنيا سبحان الله في كتاب القرآن يبقى قولك أتعني جبريل عليه السلام جبريل بقى عطاك على كما قرأ أو عمرو جبريل قال إن أنت انتفاع بالجنون فقد ينزل الفضل لا تبعث الله ويا عباد الله اذكروا الله كما قال سبحانه فاذكروني اذكركم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون اقول قولي هذا استغفر الله لي ولكم وللمسلمين في مشاريع الارض ومغاربها استغفروه ورسوله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله والفقراء ولا تموتن إلا وأنتم مسلمون إن أولا في حقك هي معاشر النبي صلى الله عليه وسلم قل إني لا أعمل الذي سمعت لا أعلم حتى أن سمعت لا أعلم مثل الحج والميت أفلا تسمع عليه إذ قال لفتنة وبعد ذلك ọ̀nà ìbéèrè tó wà láyé sẹ́yìn ìfẹ́ lára rẹ̀. ẹni tí àwọn anájọ bá dàda ọ̀nà tó ẹni ìdájọ́ tó wà lára rẹ̀. iná lọ́kọ̀ àwọn àlejò ẹ má jẹ́ àgbàdo ìbẹ̀ lọ́wọ́ wa ibi nígbà tí wọ́n ti lọ òtún náà ní kò ní kí lójú mọ̀ síbẹ̀ lójú ìgbà máa wí lẹ́nu àti ìṣẹ̀ bá máa fi kẹ́kọ̀ọ́ ẹ̀ ìṣẹ̀ lọ sí i. adébíkọ̀ àwọn àlejò náà wọ́n ti sábà ń lọ ìmọ̀ àpèjú àwọn olùsí lọ́sàn wọn ti tàn án ipò wá sí wọn wọn wá sí ìjọ ọ̀gbọ̀gbọ̀ àìjọ ńlá ètò ọ̀rọ̀ ní ilé fún pàṣẹ àwọn olùsí lọ́sàn àti tàbí ní àwọn ẹ̀sìn àgbà ìrìn ìmọ̀lọ́ àgbẹ̀yọ àwọn onímọ̀lẹ́sẹ̀ ọlọ́ọ̀tọ̀ ọ̀rọ̀ inú ọ̀làjú mẹ́fà síkì ọ̀hún ọ̀rọ̀ sábẹ́ni tọ́lọ́mọ́ àtàlà ń sọ ẹgbẹ́ àtúnyẹ̀ àgbẹ̀rẹ̀ ọ̀hún náà. ẹ̀ẹ́dá ní ọ̀dà àgbẹ̀dẹ̀ ìwọ̀n ọ̀dà àgbẹ̀dẹ̀ ìjìnlẹ̀ tó ń ti di ìjọ ọ̀run ọ̀la yìí. ẹ̀ẹ́dì nínú tó wọ̀n tí kò ìwọ̀n bẹ́ẹ̀ ọ̀rẹ́ ní ìlà ìkìlọ̀ lọ ìrẹsì ọlọ́run ìlà ìkìlọ̀ lọ ìrẹsì ọlọ́run àtẹ̀sí tí bá ń tẹ̀lé ti ọlọ́run lẹ́yìn ẹ̀sìn olùmọ̀ àtàwọn ẹni tó ń kẹ́kọ̀ọ́ nínú aláṣẹ kẹ́kọ̀ọ́ ń tẹ̀sí àdébìtì wọ́n nígbà tí tọkọtaya wá ní wọ́n ní ẹ ọkọ ló oníyàwó àbíyàwó ló ọjọ́ àwọn méjì wá ti lọ rí rákà mi ó ní láti lè ta ìdílé lọ́wọ́ ìrọ̀ wọ́n ta ìrọ̀ wọ́n àtàwọn ní àwọn méjì tí wọ́n ti tọ́ka tí wọ́n wà lọ́wọ́ ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ẹ̀yìn lẹ́yìn ìgbà tí wọ́n ti tọ́ka tí wọ́n wà lọ́wọ́ ọ̀hún. lọ́kùnrin wọn lóbìnrin wọn òun náà ní bí àtọ́lọ́ ọlọ́run mọ́ ìrọ́tà wà á ti rọra fún yàn. àbúrò tó wọn kò bá tètè kalẹ̀ fún ọ àti ládàá lọ́dún ní tètè àti tẹ̀lé. iná láti fẹ́ fún àtẹ́kẹ̀ o àtẹ́kẹ̀ tó lọ́ wọn àti tẹ̀lé ó ní tẹ̀lé rí ọ̀run wọn kà kàkẹ́ kò ní yọ níjọ́ kan. ìgbùgbọ́ yọ yọ mọ̀ náà yọ ọwọ́ afẹ́kùn kẹ́kẹ́ torí wọn máa sàkọlọ fọlọ ọba pẹ̀lú ìjẹ ìfún. àwọn tí ó lè sàkọlọ ọ̀nà ìdílé rẹ̀ àpè àwọn àfitàní. báwo wà lọ wà fún àwọn ọ̀sẹ̀ àtẹ́ni ọlọ́run ti dá wà lọ sí àtẹ́ni. bákan náà àwọn tí wọn ò bẹ̀rẹ̀ tí wọn ò ní ọ̀hún náà ni a tún bí àwọn ẹni wọn pọ̀ nínú àyè láàdá ọmọ ẹni nígbà tó ti sọmọ ọmọ wa ní ọlá wọn ti tẹ̀lé àwọn ẹni mẹ́ta pẹ̀lẹ́ àti àwọn tí wọ́n bá ti sọ ọmọ àgbà àti ọlọ́run tó bá gbà àjọ àtijọ́ tẹ̀lá wọn ti kí òjò sọmọ pàlú gbólóhùn nàìjí gbólóhùn fàlùmà sọmọ pípé lẹ́nu ní máa ń tẹ ọrin lẹ́nu ní máa ń ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́nu ní máa ń tọ́ òkúkú lẹ́nu ní máa ń tọ́ tó ọ̀pọ̀ ní síkìrù gbogbo bàbá dà rẹ̀ wà àti sọ̀mọ̀ mọ́ wà lọ́sọ̀lá ó ti tẹ̀lé àwọn ẹgbẹ́ tàbẹ́mẹ́ ó ti àti pàṣẹ àwọn bàbá ti ọmọ àgbà ọmọ mi ta padà tó mọ̀ ta àkọ́kọ́ náà ní mẹ́ta yìí òun lè ti rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ẹni kí òun lè tán bá kò sí fún tó gbé gbàjá mi lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́dà àwa tá a máa ń gbà tó jẹ́ ṣe ká tó wọn ìtàbùn tí wọ́n wà lọ́wọ́ títí ìtàwọn ìfẹ́ láti ṣe ní ẹsẹ̀ fóyàwó ìfúnpẹ fún ọlọsẹ ẹ̀yìn ti yó ìtàwọn ìfẹ́ ọmọ ẹrẹ wọn lẹ́kọ̀ọ́ kí làwọn ọmọ ìfẹ́ ọjọ́ ọ̀la máa wọn ọ̀la rí ẹ àbíkí ẹ káwọn ti fúra rẹ pẹ̀lú ìlànà ẹ àdúrà ẹni tó fi máa àtàwọn òbí tọ́lá sí báyìí lọ́wọ́ ọmọ ẹ̀yìn ọlọ́wọ́ ọmọ bá jẹ́ bàbá lẹ́sẹ̀ ní afárí ti ń tó mẹ́rin عن ابن صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه وذكره للرجل في تلك الدوام وانا قد ارادته انا ارادته ويقول انا عند زوج عبدي لي èmi wà níbi àjà àbá tí ẹ rú mi láti láti yìí. ìwọ́n yóò wò lọ́wọ́ òní náà lọ́wọ́ àkọ́lọ́ ọlọ́pàá ti lẹ́yìn fún ọ ní ọ. àwọn èèyàn kò sí mọ́. ẹ̀dá ọ̀rọ̀ ìgbéwò ọlọ́run ló ti fi lọ́wọ́. ọlọ́run ọlọ́run lọ́wọ́ yìí ọba dẹ́dá ti ní wà níbi àbájẹ ẹrú ìbá ń dákìrì wà á ní máa ń lo ìlà ìlàjà ọ̀hún. èmi tẹ̀sí wà pẹ̀lú ẹ̀kú àtẹlẹ́sì lọ́wọ́ àtẹlẹ́sì. ẹjẹ́ àwọn àtẹlẹ́sì ọlọ́run ọlọ́run ọba dẹ́dá ni bí ènìyàn bá fẹ́ sí mi lọ́rùn mi náà. ìdí àwọn ọ̀rẹ́ ti rẹ̀ lọ́dọ̀ rẹ̀. ọba rẹ̀ ti rẹ̀ láàrin ilé ìrọ̀lọ́ ìdí àwọn ọ̀rẹ́ ti rẹ̀ láàrin àwọn èèyàn kọ́kọ́ ìgbà tó wọ́n lórí bájú náà ti yàrá súnmọ́ mi níbi ìgbọ́n èmi ó sì súnmọ́ ní ìdápadà bí ìyàrá wa bá ní ìyẹn tó ní wà àtẹ́sùn wò lágbára ìlú ti lọ́wọ́ kọ́ ọ̀sẹ̀ ọ̀tọ̀ inú ọlá mi bẹ̀rù àkékè ẹ̀dá mi lè ka jọ́ ẹ̀nà ká máa wà lóde ká ọmọ ẹ̀ ti ọmọ ẹ̀ ti kò ní ṣiṣẹ́ kan títà yẹn lè kú lọ bí àdá bí lẹ́yà kó o lè ti yàn ọ́ lọ́wọ́ bí ti kìlì la tó kọ́ bá àtẹ̀lẹ́tì ọlọ́wọ́. إن ولا الله أذكره يوم أن حديث أنس بن مالك رضي الله تعالى عنه وأنه سلام غيره في الجمع لها وجبه لن تجري أبدا كما رأى ثم أعطيه فمن يوانا جرى منذ الجيش الصار أرمان إن الله إسماعيل رضي الله عنه أرمان وتصور الجيش àti tí tó kó táwọn èèyàn lọ sí ìrẹsì ọlọ́run ẹgbẹ́ta àgbà tó ń kọ́ fún abúlé ìrẹsì ọlọ́run yẹn kò túmọ̀ ráríyà àbí àti kí o jà mọ́ ẹ. àwọn àbá ọ̀rọ̀ ìdí àtọ́ pẹ́ láàrin àlẹ́ ti mọ́ aláàtì ṣẹ́gírì wọ́n ti kí o jà mọ́ ẹ. tí wọ́n lọ sí àwọn ìlú kó jọ nítorí ìrẹsì ọlọ́run bá lóko kálukú máa ti sábà lọ́rọ̀ ọ̀hún sí náà. àdàtú wa fi síkírò lọ́dọ̀ àwọn ẹ̀rọ ìdájọ́ máa ń jẹ́ bí ìyẹn kọ́ lọ́wọ́. wọ́n ti fi wá sí kókó àwọn ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀jọ́ náà nígbà tá a fi kára sáré sí tóun máa fi wọ̀ lọ́dọ̀ àwọn tó ń bẹ̀rẹ̀ ìlú ìlú sọ̀rọ̀ ẹ̀ ọmọ àdéhùn ìsmáyé sọ̀rọ̀ ó ti ẹ̀ máa ṣe dáadáa wọ́n máa ń ta òkè lójoojúmọ́. ẹnì pé sáré ti máa ti kọ́ náà wá jà wọ́n lọ sí ta òkè lójoojúmọ́. kó ẹ ti máa ṣe dáadáa wọ́n ta òkè lójoojúmọ́ ìgbà wọn ni bẹ́ẹ̀. ẹ̀yẹ ni subhanallah nígbà ọ̀gọ́rọ̀ subhanallah láwùjọ jẹ́ rí. kò túbọ̀ fojú kọlẹ̀ kan náà ọkàlẹ̀ wọ́n subhanallah ní bíbí ọmọ mi lọlẹ ọmọ mi lọlẹ ọmọ tó ti láǹfààní ọgbà tó kúrò mi kọrin tó ní bí ẹ̀rí ìdí òwúlò rẹ. tọ́jú ti wí nígbà ọlọ́run báyìí ọlọ́run lẹ́sìn máa kọ àyùbá àtàlẹ́ lọ ìbò tó sùpàdé wáyé ọ̀nrẹ́ òbí ti bọ́ sẹ́ máa ọmọ àtàlẹ́ sùpàdé ó lè lù ó lè lù ó lè lù ẹ̀rọ. ẹni ẹ bá fi kà ọlọ́run wọlé rẹ̀ bébí má fi ní àjò bébí ẹni kọjá gbẹ̀dì yẹn nìkan tó bá dé kọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ àti ilé ìwọ̀lẹ̀ yẹn. olùdílálẹ̀ ẹ̀rọ wọn kọ̀ kí ìwọ̀n alẹ́ bá ṣiṣẹ́ ẹ̀rọ wọn bá rẹ̀ wò ní inú ọlọ́pàá wọn alẹ́ kẹ̀rọ òtítọ́ ọlọ́pàá wọn bá yọ̀ sọ́nà ó lè ṣe inú ọlọ́pàá wọn pẹ̀lú dúkìá láti nà ẹ̀ lóru. olè ká dúkìá lóru olè ká lọ́wọ́ ẹ kọ́kọ́ wọn arúgbó lóru bákan náà àdéhùn ìlú ìlọlá ìlú ìlà ìlà ìlọ ọlọlọlá ìlú ìlọ alọlá ìlú àlọlọ alhamdulilá kéèyàn máa sọ pé kí lọ́wọ́ òun ìlú ti yẹn nígbà tẹ́ ẹni máa kọ́ kẹ́ àlàáfíà lọ́nà wọn àwọn ẹ̀yìn kọ́ ọlọ́ àgbẹ̀rẹ̀ fún òṣèlú ọkọ̀ èyí ìyàwó ìdáná àtúntò ọlọ́run ló àti àwọn tó lè ibẹ̀ ká máa ń ní bíbí láti ẹ̀yìn ìṣòkà rẹ̀. ọ̀sùn tẹ́lẹ̀ oníṣẹ́ adúlẹ̀ tó bá wù ètò òwò ti lẹ́nu kó tó di pé yóò sọ wá lóhùn ní sọ́mọ́. àti kí láti fún wa kí láti pèsè wa fẹ́ kí òun ló ń tó kí ní ìṣòro. orí àgbà àti lọ́lá ti lẹ̀ lọ́ra àwọn dábà ọ̀rọ̀ náà ti ti tẹ̀lé ju wọn ní èyí ló ń lórí orí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà yóò àti sọ̀rọ̀ àtàlám ó ní ọ̀rọ̀ ìdí gbólóhùn náà káwọn ọ̀rọ̀ náà kú wáta ẹ̀sìn náà ti sá ọ̀rọ̀ ìdí àtàlẹ́ àti ìbùsùn náà káwọn ọ̀rọ̀ náà kú wáta ẹ̀sìn náà ti sá ọ̀rọ̀ ìdí ẹ̀sìn ọ̀rọ̀ àtàlẹ́ ẹnu àdìgbà nígbà ẹlẹ́dẹ̀kárí rọ́ọ̀dì ọlọ́run sàlá wọ́n ní àti ọlọ́run sọ́wọ́n náà wáyé lè fi ṣe ládàá ọ̀pọ̀. Gbogbo ládàá làwọn olórí ìgbó náà wọ́n ń kírun bàbí ń kírun wọ́n ń gbàrẹ̀ bàbí ń gbàrẹ̀ àwọn bá gbóló wọ́n ti hajj àwọn òye sí. Wọ́n ti ti hajj gbogbo láwọn òye lẹ̀. Wọ́n ti kálákà àwọn olórí láti lé òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọ̀rọ̀ wọ́n ti jẹ́ sọ́ba sọ pé gbọ́dọ̀ wà ní gbogbo mẹ́tẹ́ ìdọ́dáka rẹ̀ ẹ̀yìn lọ. gbogbo alhamdulilayi ṣe bá sadaka alhamdulilayi sadaka allah ṣe bá sadaka. لا إله إلا الله وحدك حتى لا إله إلا الله وحدك فكذا حديث أبي درداء رضي الله تعالى عنه أو نحن إلا ذلك الأمر يقول كأي أقول مسلم هذا الجنس النبي صلى الله عليه وسلم لا إله إلا الله الانتشار ولا الجهود ولا الأرض كده السنة ومن سبحان الله يعني كيف سبحان الله ẹ̀rù ìdájọ́ ìbéèrè alhamdulilayi ìdájọ́ ìbéèrè ọlọ́wọ́ àgbọ̀rọ̀ ìdájọ́ ìbọ̀ ẹ̀rù tó ti wá lẹ́gbẹ̀ẹ́ wáyé oríṣi ìgbàwá àti ìwà tí kì í ṣe ìdí náà wọ́yà ìgbàdọ̀lá wọ́yà ìgbàdọ̀síbó táwọn akẹ́kọ̀ọ́ kékeré ó lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ìlú ti kúrò ìgbàlọ́ èèyàn wà ní wọn lóko olùgbà láti sọ̀rọ̀ èèyàn kọ̀ nígbà dábàá ìyẹn tó gbà bákan náà wọ́n ti máa pariwo mọ́lọ́ èèyàn ti máa rọ́ lókè àti kékeré kìí fi kó kàyé lọ́wọ́ máa tó lóṣù lẹ́sìn ẹ̀ ebi kọ́ bẹ́ẹ̀ ti five thousand. ìgbéjà alágbájá kẹ́kọ́ tó wà fà wọ́n máa fò fẹ́ bá two thousand two hundred and fifteen. ẹni yàrá ti kọ́ yàrá ti yàrá yàrá yàrá yàrá yàrá yàrá. a máa ọ̀ padà bí ọlọ́mọ nìkan ní ìlú padà bí. kábíyè ní kọ́ sọ̀rọ̀ ní ẹ̀rọ àti yàrá ti yàrá ti yàrá ti kọ́ lọ́rẹ̀. tọ́ba ti yàrá ti fẹ́ yọ̀ ìwọ náà tó máa ń ta àtọ́yà ó ń lò kù bí sàánù ó ń tọ́. ẹnì bá wọn tọ́jú abáfúnpadà láyé àrùnjọ àwọn alóòtú nígbà tá a bá fún padà láyé ayé àtọ́lọ́ ẹ̀ẹ́dá ti fi ní ìrẹ̀lẹ̀ ṣe kéèyàn máa dá ọlọ́run àtòlẹ́yẹ rẹ̀ eléyìí náà tún ní sí ìpínyì fọwọ́ àtẹ̀lé orúkọ àtòlẹ́yẹ rẹ̀ àti kéèyàn máa kúrò wá nípa ìdájọ́ orúkọ ọlọ́run àtòlẹ́yẹ rẹ̀ kọ́dà wọn la lè kó ìlànà mẹ́ta jáde bẹ́ẹ̀ ìdúpẹ́ ìdí ìfọ́nà ìbàdà ọlọ́ èyí tó ti bá bàdí bẹ̀rẹ̀ sọ́nù pàṣẹ ọlọ́run alihamudulilayi ọlọ́run ìtọ́jẹ́lẹ̀ pẹ̀lú ha ọ̀pẹ ìfọ́nà ìlú gbogbo àgbàlá yìí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ọ̀pọ̀ yìí. àbùkù máa ń pọ̀ ní sàdẹ́sì ọba àjọkárí ọba àjọ máa ń yí ìyá ọmọ ìdí àmọ́ kiri àti kiri kejì ẹgbẹ́ la sọ̀rọ̀ ayé kiri kiri wọn kọ́ ọ́dẹ. Òjò lórí ká máa tuntun hánà láti rí àjẹ pàṣẹ láì nìkan. Òun ni ká máa ẹgbẹ́ àti ọkọ̀ láti láti rẹ̀ àti kiri láti. Ẹni máa ń sọ̀rọ̀ bí akẹ́wò rẹ̀ ó kẹ́kẹ́ tó bá jẹ́ ìlọrun ẹni máa bá lè dá lẹ́kọ̀ọ́ ní ìgbẹ̀jú ní mẹ́ta lẹ́yìn àtúbà àti ìgbẹ̀jú márùn-ún. àti ọlọ́run rẹ̀ àtàwọn alájọ rẹ̀ ẹni tó kéde àtikiri yẹn náà tún nínú ẹbí yẹn náà ti ọlọ́run lẹ́nu tí mo rọ̀ wá ọ̀rọ̀ nígbà pàtẹ báyìí ọkọ̀ tẹ̀láyì onífẹ̀kẹ̀ báyìí onífẹ̀kẹ̀ báyìí àti bíkìrì. ìkejì òun ní kéèyàn máa rẹ́ bí ọlọ́run bá àyíṣẹ́ àmúlò nígbà wọn kọ́ pàtẹ rẹ̀ kéèyàn rẹ́ bí sípà tí ọlọ́run rí kéèyàn ní àtàrí di kíákíá ọlọ́run tẹ̀ ẹ́ kéèyàn. àyẹ̀bẹ̀ kọ́ èyí èyàn tó bá tí wọ́n mú ìsáná sí èyàn ti sùn wọn. ẹ àwọn àwọn ọmọ tó lọ wá sọ́ọ̀kù ó lè lo ògùn lọ́wọ́ ìwò ìtù náà tí wọ́n bá parí ilé yà á nígbà wọn rà sí i. ìwé ẹni fẹ́ lọ rẹ̀ jọ lọ ẹ̀yà lọ́wọ́ ẹ̀yà tó ní ọlọ́wọ́ wa lẹ́yìn àti kiri ìta àtàlàwò wọlé ọ̀hún. gbogbo ìtọ́jú gẹ́gẹ́ bí àwọn ọmọ lẹ́yìn àbáyé rọ́jò lọ́wọ́ ó ní pèsèké. Bíjẹ̀ bá lè ṣe kọ́ ìdíje ní ọdún ìyẹn ti tọ́ ọ̀fẹ́ àwọn àdúgbò yìí. Nínú ìwà bá dé lọ́pọ̀ ìdí àtàlẹ́ ìdíje náà mọ̀ lókùrò lọ́ha ní ìtàn ẹ̀yin nígbà tó lò bẹ́ẹ̀ rẹ̀ ti ọlọ́run ọba ti lẹ̀ sọ́nà wọ́n lọ sí gbogbo olùdókòtà wọ́n lọ sí ìlà. àtàárọ̀ ni o àtàkálẹ̀ ni o ẹ̀ka bàrà ti ọlọ́run ọba rẹ̀. nígbà tó lò sí fásitì gbogbo ọ̀rọ̀ ìyá gbogbo ọ̀rọ̀ ẹjọ́jú ẹjọ́jú ẹ̀rẹ́ ti ọlọ́run ọba ẹ̀lú bóyá tí ó lẹ́bi wa lóòtú ni ó lọ́sẹ̀ ni ó nílẹ̀ ẹlẹ́ ni ó nínú odò ni ó ẹwà sábò ni ó ẹwà ní ìdára ni ó ẹwà wọn ni ó ẹtú tálákà ẹ̀rẹ́ ti ọlọ́run ẹgbàdo ni ó ó ti rẹ̀ yín ó ẹ̀rẹ́ ti ọlọ́run ní kọ́rọ̀ ni ó ní gbàgbà tó ló kú kó sì yẹn ọlọ́run kò ní ẹ̀rẹ́ ti ọlọ́run láàrin lẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀bà ní ìdẹ́gbẹ́jẹ́ اذكروا الله كثيرا كانت الله حتى تستعملون الله نسأل الله تبارك وتعالى أن يجعلنا الله وكتابه من الذاكرين والشاكرين وأن يرسلنا برحمته مع عباده الصالحين عباد الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم